الحبوب على يمنعك العمل وحشومة الأهل قول فلا بدري قول فتا مدري قول مناسة ملكي قوم فلا لا للمجد على لي قول الله صلى محمد صلى الله عليه وسلم من سيطي قول إنه أحاديث صلى محمد سيطي إذا سمعت الناس إذا سمعت الرجل يقول كيف تكوتي أكمل أرضي hálàkà náà sọ àwọn ilé ti pamọ́ ilé ti pamọ́ ọ̀sùn tó wá mẹ́mọ̀ ju pé ẹ̀rẹ̀ àwọn kan àwọn kan ṣàkásí ni wọ́n ẹ̀yìn ilé kan ìjọba sàwọ́dì kan ni wọ́n ta àbúrò àwọn èèyàn. kọ́lá náà fi sọ pé sàbó àtàyẹ̀dá kò wọ̀ òun ní bí inú àjọ àwọn ẹ̀gbọ́n rẹ̀. pẹ̀lú ọ̀wá tẹ́sí nǹkan mi ìdìbò mọ́ ara ti pé ó ṣàmà á tako ẹ̀sìn máa tako ànábì sọ́lọ́ọ̀ máa tako àwọn sọ̀rọ̀ محل الدين àtàtì ní ìsọ̀fún àyàkùn gbígbé ẹni bẹ́ẹ̀ jẹ́ bá ti rí bá wọn ká ní ní inú jùlọ. torí pé etí ẹ̀sìn ti ń dà lónìí kí kálukú padà sínú kìtàbù ọ̀sánná káfà àwọn èèyàn rẹ̀ yàtọ̀ àṣọ̀bù lè ṣàkí láyé ẹ̀ṣọ́ gbogbo ibi tí àwọn èèyàn bá wọ̀ wà òótọ́ ọ̀rọ̀ làwọn ẹ̀dí ọ̀mọ kì í ṣe máa pẹ́ yàn ìsọfíìsì kì í máa ń dúró sí àbí ìkan tí ó mójútó àbówókọ ìkan tí ń jẹ́ eléyìí nínú àwọn ọ̀dọ̀ tí àwùjọ ni tó sì ń júwe àmì àti kó èyí táwọn márùn lórí kí ni nígbà àwọn ọmọ náà ti ọ̀hún kìtàbí èyí tí ń tẹ́bẹ̀ òun náà ni lùzọ́ọ̀mù ṣẹ́yìn pẹ̀lú ọ̀pọ̀ yìí òun náà ni ká tó ní máa ń kàtà ká sì parasọ̀ sí ààyè kan àbí fún nǹkan. ìtìkáàfù yìí ọlọ́run bá ṣe lófin fún gbogbo mùsùlùmí láti pé kó máa fi ṣe lọ́rùn bá ó sì máa fi kóra ó. لأنه يرضون الله الله سبحانه وتعالى قلت أنتم عاكفون في المساجد تنسي قولا رمسين أو مساجد أولي ما سيقولوا مجونا يعني ما سينا مرقا لقفوا على العالم يا أتلا غيري تبي إذا ميوقا شما سنة طوبة إسمار كل إنه لهم تيوسي مو تيبان دائماني àwọn olùmọ̀ fẹnu kò wípé obìnrin ẹ̀ẹ́dìkà kò sọ̀rọ̀ àyàn lé lórí àti nígbà tó ń na àgbàṣe lọ́rọ̀ àyàn rẹ̀ lórí iṣẹ́ inú ilé ó pàtàkì fún ìmójútó àwọn ọmọ ìmójútó ọ̀dẹ̀dẹ̀ eléyìí ọ̀ràn àyàn lé fún tayọ ẹ̀ẹ́dìkà ó sọ náà bá sọ̀rọ̀ lọ́dọ̀ sẹ́lá máa ṣe ẹ̀ẹ́dìkà àwọn ìyàwó rẹ̀ náà ti kí ni àwọn májèmú ẹ̀rùntìkáàfì ẹni tí ó ṣe ẹ̀rùntìkáàfì ó gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí tó lẹ́ni tí ó dáyarí ó sì ní láàkárì tó lè tẹ̀lé òfin ọlọ́run náà oníjọ́ ọmọdé tí kò gbọ́n tí ó dá nǹkan tí ó máa dá nǹkan wọn bákan náà yóò máa dá sí pé aláníyàn rẹ̀ iṣẹ́ pé pàtàkì àbáṣe táwọn aṣọ ẹni tí wọ́n ṣe yóò ẹ̀rùntìkáàfì ni àmà lánìyàn síwájú kí àtúmọ̀ náà ti káàkiri bí a fẹ́ dún àkókò báyìí a sì fẹ́ parasọ sínú mọ́ṣáláṣí fún àsìkò báyìí. ìtàkùn máa wá nínú mọ́ṣáláṣí kò ní máa jẹ́ kọ́lọ́à nínú ọ̀tẹ̀lẹ́ inú ilé táwọn ní máa rí jọ̀ọ́ náà sí táwọn ní máa rí jọ̀ọ́ náà ké. ó ṣe pàtàkì kí àtìbá kò jẹ́ nínú mọ́ṣáláṣí tí wọ́n ti máa kí jọ̀ọ́ náà. èlé fún dídínkù ìmọ̀ jáde lẹ́yìn méje lọ sí ààyè ní ìlọ́kírun tàbá tí wọ́n ṣe àkíká fún mọ́ṣáláṣí tíjà náà bá bẹ̀rẹ̀ yóò máa rọ̀ wá lọ́rọ̀ láti má máa jáde lọ́ máa kí jàmbá ní àwùjọ ní. bákan náà ni tó ṣe àkíká ó gbọ́dọ̀ mára kúrò nípa àwọn ìpín kéékèèké àti àwọn ìpín ńláńlá pàápàá jùlọ ẹni tí ń ṣe àkíká kò gbọ́dọ̀ máa ní jánábà ó gbọ́dọ̀ máa jẹun tí ó ní háyìí kò máa ṣe ní káàsù rẹ̀ bákan náà ẹni bẹ́ẹ̀ yóò ṣàbòyí àrùn àtọ̀tí ara tí ó máa gbọ́dọ̀ ti bá wọn mọ́ṣáláṣí tó ṣẹlá Muhammad ní nígbàjẹ́ tí wọ́n ó jìnnà sí mọ́ṣáláṣí gbogbo tí ó máa kó ìnira báwọn yàn nínú mọ́ṣáláṣí kí ẹni tí ṣàkíbà ó jìnnà sí. ìmọ̀ àgbà àwọn ìdíṣẹ́ mọ́ṣáláṣí tó àtìkà a lè ṣe àtìkà nígbà tí ó ọmọ ọlọ́dẹ ọlọ́run àyè ó ní òlérí òun sọ fáta mi pé òun lérí síwájú ìsìlámù fóun ṣe ìkáàpọ̀ alẹ́ ọjọ́ kan ní mọ́ṣáláṣí ọlọ́run ní mọ́ta òun sì wọ́n ní ìsìlámù òun sọ fẹ́ fáta bí ànábì ti sọ pé àwọn òfin náà dì pé ìlérí rẹ ẹlẹ́yìn tó wẹ̀ pé kódà bí ṣe ọ̀mọ̀bọ́n tí ó ti gbà wẹ̀ o lè ṣe àtikáàpọ̀ wákàtí kan o lè ṣe àtikáàpọ̀ wákàtí méjì ó lè ṣe àtìkáàfù alẹ́ ọjọ́ kan èyí tí àwọn onímọ̀ tí wọ́n ṣe lálàyé fún wọn pé àtìkáàfù náà ni pé àkókò kan sásìkò kan kí ni ọkùnrin aṣọ sínú mọ́sáàsì pẹ̀lú àti ọkàn pé òun fi ń súnmọ́ lọ́nà. èyí tó tí àwọn ọgbọ́n àwọn onímọ̀ nípa ìgbà tí ẹ̀ máa ń ṣe àtìkáàfù èyí tó lọ́lá àbí ìkàtọ̀ pé kò kéré òun ni kó jẹ́ pé alẹ́ ọjọ́ kan títí di àárọ̀ rẹ̀ eléyìí ẹ̀kẹ́ká lọ́dọ̀ àmì ni ó wá lè kéré jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ láàrin mọ́tò sí àṣà ó lè lè jẹ́ àti àárọ̀ títí di alẹ́ fún ìgbà tí àlùkò bá ní àmọ́ ètò kápá tó ṣẹlá Muhammad sọ́gbọ̀gbọ́ àlùsẹ́lá ó sì jẹ́ sí pé òun ló lọ́lá jù òun ni a máa ṣe àdíkà mẹ́wàá gbẹ̀yìn ní ọ̀gbọ́n tó ṣẹlá Muhammad kì í máa ṣe gẹ́gẹ́ bí sí ìgbẹ́ Muhammad tẹ̀lé lẹ́yìn wọn gbàdá kí làwọn kan tí a fẹ́ kí ẹni tí ń ṣe àtìkáàfù kí ó máa ṣe ẹni tí ń ṣe àtìkáàfù kó sínú àtìkáàfù láti súnmọ́ náà bá láti pa sọ́kọ́lọ́ ọba níbi ìjọsìn láti bọ́ra rẹ̀ dànù tó níbi ìgbà ìgbà ayé àti gbogbo nǹkan tí ó máa dààmú ọkàn rẹ̀ tó níbi ìrántí ọlọ́ọ̀gá àfẹ́kẹ́ ní ṣe àtìkáàfù tó ní máa kó máa kí àfọ̀ náà ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nàwáfì pàápàá jùlọ nígbà tí ń bẹ nínú mọ́síláṣí kó tó tí wọ́n ṣe fà ó sì máa ṣe oríṣiríṣi àwọn ọkọ̀ hàn kó máa pa àwọn ẹ̀rẹ́ àkíyèsí dáadáa ó jìnà sí ẹjọ́ ọ̀rọ̀ pọ́lítì àti gbogbo nǹkan tí ó máa mú ẹ̀rọ pọ̀ níbi ìrántí ọlọ́run bá kò sábò fẹ́ni tí máa ṣe àdìbà fún tàbí ṣùgbọ́n kan ó jáde láti lọ owó jẹ rẹ̀ láti fi àlejò láti lọ bẹ ìyàwó fún ìdí kan àbí mi tí ó sì padà wá sínú àtìká àbáwọn kò ṣe má ní ní tí ó kú fún tí ó máa wá tí ó jáde àbí kó lọ sí ìgbọ̀nsẹ̀ àbí kó ṣe ìmára gbogbo náà ó tọ̀nà nígbà tí kò sọ pé òun á máa bí ànábìwò nínú ìràjìká òun á ní ìgbà ànábì sọ̀rọ̀ ànábì àti máa tètè láti máa yí òun lẹ́sẹ̀ padà títí tí òun sì máa lọlé ẹlẹ́tùmọ̀ túmọ̀ sí pé àwọn ará ilé wa lè bẹ̀rẹ̀ wò láwọn sì jáde sí wọn wọ́n fẹ́ kí gbogbo ẹni tó fẹ́ láti bá kó kájú rẹ̀ kúrò níbi owó kó má nàdú síta àti gbogbo nǹkan tí yóò ní ṣe pẹ̀lú àti ọlọ́run láàyè tí ó bá kí láwọn máa nípa àtìkáàfù jẹ àtìkáàfù máa bàjẹ́ pẹ̀lú ìgbọ́n jáde láì nídìí tí ó kàn máa yọ fòròfòrò jáde àwọn onímọ̀ sọ pé gbogbo nǹkan tí bá ti gbé hàn kúrò níbi ìparamọ́ fọlọ́ọ̀ba yóò máa kúrò lábẹ́ ìtumọ̀ àlọ́ọ̀fọ́ fíìmàjẹ ìkó aró sínú mọ́ṣáláṣí torí bẹ́ẹ̀ tí ò bá ti múra sí ọlọ́ọ̀ba dání ara rẹ̀ náà ni pé èèyàn jáde láì nítumọ̀. bákan náà ẹ̀jìmáà kò lẹ́tọ̀ ká máa gbóbìnrin ní nǹkan bọ̀ ọlọ́mọ ni wọ́n láti bá ṣe òun náà ẹ bá ṣe máa súnmọ́ wọn wọ́n á tún máa ké fún ọ̀nà ìgbà sáájú nígbà tí ẹ̀yìn ṣe àtìká fún àwọn mọ́ṣáláṣí. àwọn olùmọ̀yọ́ mi ayé ni pé àlùmọ̀ṣáájú rẹ̀ kò ní ìpààlà débi tí wọ́n máa sọ pé mọ́ṣáláṣí mẹ́ta nìkan ni. ọ̀rọ̀ tó sì wáyé òtọ́gà náà rí ó tó sọ́dọ̀ àwọn sọ̀hábà lórí pílá àtìkáfà ìgbà ìfi sàlátà mọ́sálà kò ní máa sí àtìkáfà àìfẹ́ni mọ́sálásí bàtà àwọn onímọ̀ sọ pé bí ọ̀rọ̀ náà bá pèsè múlẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kò sí àtìkáfà láti àtìkáfà àkọlù kò sí àtìkáfà tó fi ń lọ́lá tó ìàtìkáfà masjid al-haram wa masjid al-nabawi wa masjid al-aqsa àwọn ilé ìtura túmọ̀ sí pé ìàtìkáfà bẹ̀rẹ̀ ó lọ́lá jùlọ lẹ́yìn náà ìhàmù àpè bí làákàyè bá ti lọ fún ẹ̀ ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ti káfù rẹ̀ yóò máa yóò máa bàjẹ́ yálà ó lọ pẹ̀lú ìwọ̀n ìrànlẹ́ tàbí ó lọ pẹ̀lú ìyàwó rẹ̀ ni tàbí nǹkan ní ìtòjọ́ bẹ́ẹ̀ yálà látara àárẹ̀ kan tàbí nǹkan ní ìṣìyó bá bẹ́ẹ̀ ni àti káfù ó máa tán pẹ̀lú nǹkan àládọ̀ obìnrin tàbí ẹ̀jẹ̀ ìbímọ nígbà tí ẹni bá fẹ́ nínú mọ́ṣáláṣí àti káàpọ̀ sì máa bàjẹ́ gbèsèdà pẹ̀lú kíkó mọ́ ilé tí máa ba gbogbo sẹ́ẹ̀ náà sì jẹ́ ọlọ́run àdàbà ọ̀gá aláṣọ pé lẹ́yìn aṣọ ọ̀tẹ̀ lẹ́yìn àpapọ̀ náà bọ́ ọba ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run gbogbo dáadáa rẹ̀ ó sì máa bàjẹ́ àṣé ìbájọ́ kan ní ìyàtọ̀ sí Islam yóò máa wà lábẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́run fífi ọkàn tẹ̀lé ọba mìíràn láti jọ ọlọ́run lọ sùn fáwọn àtàrà gbogbo ẹni tí ń bá ti báyìí kọ́lá mi máa ń tẹnu mọ́ṣáláṣí kẹfìrí ni tí ó sì tọ́ sí pé ó kúrò ní mọ́ṣáláṣí tí ò ní àtìká fún abẹ́ fún alábọ̀yé tí aṣọ náà bá sókè ó sì ṣe àwọn fún aláti jẹrẹ àwọn alábàá ọ̀sán ọ̀lọ́ àrẹ mùsùlùmí wàá bẹ̀rẹ̀ ní ọ̀sán fún ọ̀sẹ̀ Thank you máa ń ní ìbéèrè One is very become this uh, as a result of menstruation bullshit. And so it should also take the commanding amount of land. Mainly, how much you have done, not for long. I want to make you. She is also very بسم الله الحمد لله والعمد الله الحمد لله والقوة إلا بالله. إذا سمعتم fẹ́ni tí bá ṣe nǹkan ládàlẹ̀ fún ọmọ kẹ́kọ̀ọ́ hàn wàá pàṣẹ ọmọ ọ̀gbọ́ ní ìgbà tí tí ń bá wẹ̀ lọ tí nǹkan ládàlẹ̀ wọ́n jẹ́ kí ó àwọn ìgbà. àwọn ìyàwó àtàkì wọn máa bá lójẹ́ tí nǹkan ládàlẹ̀ wọn tí ó bá dé lásìkò tí wọn bá ṣe lọ sí àdájọ́ àti náà fún wọn pé ebi ti tọ́lọ̀ bá pọ̀ fún yín lẹ́yìn obìnrin tí sì máa jùlọ fún mi pé àníyàn wọn ó ti ṣe déédéé iṣẹ́ wọn tábàtà lájọ ẹ̀sán sì ti dúró fún un eléyìí máa tọ́ka sí pé alábi gíga sọ̀rọ̀ lọ́pìn wọn bá ní ìyá sábà ọ̀rọ̀ àbùnà bó bá rẹ ẹrú tó bá tí ẹrú bá ṣẹ̀yìn àjò ọ̀mọ́lẹ̀bọ̀ tó bá sáré kú ti bàdá màkà náà yà àwọn ẹ̀rù ó máa kọ́ ládàá kí tí máa ṣe fún tẹ́lẹ̀ sọ̀tí hàkùn jìnnà nígbà tó lálàáfíà tí ó ti tra wọn àti kó tó ti gbé yàn sí àwọn gbogbo bí àwọn ṣe ń ṣe ìjọsìn tẹ́lẹ̀ ní òtún náà ní ládàá rẹ̀ kalẹ̀. àwọn tí wọ́n sọ pé iṣẹ́ administration wọ́n ló ń fò péyò àárẹ̀ tó fi ni so technical illness ni obìnrin tí bá tí wọ́n gbé kùnà ní rẹ̀ fún twenty three days ládàá pé èyí rẹ̀ ni wọ́n fún ní seven days nínú iṣẹ́ administration. àwọn tí wọ́n sọ pé ó lẹ́tọ̀ọ́ àìmọ́ni tó tẹ̀ mí yẹn wọ́n sọ pé fún mi àbí ìgbà yẹn gbẹ́rún láti tọ̀ nígbà tí kò sí nígbà tí wọ́n bá sí yálà ikọ̀ wọn kí omi àbí nígbà tí ó ní ọ̀dọ́ ọlọ́run ọ̀gá ni àbí kọ̀ láti má gbàgbé àmọ́ kò ní máa fọwọ́ gbé àtọ̀ náà yóò máa wọ̀ pẹ̀lú gílọ́ọ̀bù rẹ̀ tàbí kó máa kà ní orí fóònù rẹ̀ ẹ̀lùmọ́kùnrin ọ̀rọ̀ sọ pé obìnrin báyìí ó lè máa ṣe àwọn àlùkáàrò rẹ̀ èyí kàárọ̀ tàbí kàṣálẹ́ àwọn kí ó tó bàbá kí ó mẹ́rin máa jẹ́ kí ó ti ṣe àlùkáàrò kò ní jẹ́ kí ó pé máa náà kí alùpùpàn àwọn onímọ̀ sọ pé ìwà fún ọ̀rọ̀ báyìí yóò mọ̀ pé wọ́n láti fi pé jàwáàzù yàtọ̀ sí iwájú tọ́ba lè nǹkan bọ́ ó yàtọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀yàn ni àṣìṣe tó bá gbá ọ̀rọ̀ ni pé àwọn aláwọ̀ obìnrin pé wọn ò ní kakọ̀ náà ní gbogbo ìgbà tí wọ́n bá ọ̀n ìgbà tí wọ́n bá wá bọ̀ fún wọn àgbàpọ̀ àlẹ́ òde wọ́n ti dàrú wá gé eléyìí àwọn onímọ̀ ní tẹ̀lé èṣù èṣù tó wọ́n wà ní wọ́n wà ní permissibility gẹ́gẹ́ bí legality permissibility sì yàtọ̀ sí legality àwọn èèyàn náà wá náà ọdún tó gbogbo ní wà múra pé wọ́n kàn máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àṣìṣe ńláńlá nílé in fact gbogbo àwọn àdéhùn àti ìtìfáàkù ni pé ètò wọn náà sọ pé gbogbo ìlú kan máa kírun kò sí kàkà tí ń bẹ nínú òun ni wípé à ń ké kura níbẹ̀ lọ tí wọ́n ti sùn káwọn náà lábẹ́ wípé òmìnir bẹ́ẹ̀ ní ọ̀gá ọ̀rọ̀ parọ́ obìnrin lè rí kó wá ṣe kẹta ti bẹ nínú òun tọ́jọ́ fi torí rẹ̀ ní gbogbo ọmọ kìrìn ju pé ọ̀dá ṣàkóra ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí bẹ́ẹ̀ àwọn sábà ájúwà gẹ̀ẹ́sì pé ẹ̀rí ẹ̀dá ẹ̀rí olórí tó má ṣe ná àwọn ìmọ̀ káyé ilé ọ̀sán ìdí kò ní jẹ́ wípé ní wọ́n máa máa dé ní kíkẹ́ wípé wọ́n lásìkò tó wọ́n fi kalẹ̀ ẹgbẹ́ àdéhùn àwọn kalẹ̀ yóò mọ̀ sí ọ pé tó bá jẹ́ ti ń ké tẹ́lẹ̀ ó mọ̀ ọ́ dáadáa fún un bí a bó ṣe jẹ́ pé ẹni tí máa ń ṣe ìrìn àjò kò ní ìdí kó ṣe ìnáwó àgbèrò kọta lẹ́yìn wa ọ̀rọ̀ káàkiri àìsàgbèrè àti bó ṣe rè tó bí wá ti dání tí máa ń ṣe ìyàwó lẹ́yìn rẹ̀ tẹ́lẹ̀ ó mọ̀ ọ́ dáadáa fún un gẹ́gẹ́ bí tí máa ń ṣe tẹ́lẹ̀ tó kò ní jẹ́ sí táwọn wá torí pé àfẹ́fẹ́sì wájú ọlọ́run lójú ni àwọn tí wọ́n sọ pé ọlọ́run bá ní kó àtún àlèmú náà lọ àbèjì nìkan sẹ́yìn lẹ́fẹ́ máa kọ́ lóun lẹ́sìn tó kò lẹ́tọ̀ọ́ káwọn ṣẹ̀fẹ́ ọlọ́run rẹ̀ obìnrin tí bá ń ṣe nǹkan alága rẹ̀ apájú ọdún mẹ́wàá pẹ̀lú ó lè máa ṣe àgbáwọ̀ rẹ̀ ó lè máa ṣe tọ́lẹ̀ àánú ó ti wá jẹ́ ní títí ẹ̀pẹ̀rẹ̀ mọ́tò sí tẹ́lẹ̀ wọ́n mọ̀ ọ̀run ládàá kó lè máa tọ̀ nínú fóònù tí ó gbà mú tí ó bá tọ̀ mọ́ pọ̀ láti wọn kó wọ gílọ́ọ̀fù tàbí kó máa fi kàkà ṣe tó bá ti ẹni pé gba bí ó fáwọn yẹn ni ó lè máa ṣe ní kíkẹ́ pé kó fáwọn yẹn àwọn ilé ìyàwó àtúnì kì í ṣe lè wọlé kò láì mọ dandan ó lọ wà mí. Yeah, no, uh, that's what I'll be ìsìláàmù sí ẹ̀sàlá ìfọ̀ òun wá ní àkíyèsí kan lóde ìbéèrè tí wọ́n béèrè lánàá lórí. ìdáhùnjẹ fún àti máa ń pè áfíríkà tí wọ́n kó ọmọ oúnjẹ tí a máa ti jẹ oúnjẹ tí a ti jẹ sẹ́ńtẹ̀ ní kí wọ́n wá sẹ́nu. wọ́n á àwọn ẹlòmíín náà wọ́n bá jẹun yálà àwọn oúnjẹ fún wọn dáadáa àbí ẹlòmíín bọ̀ ọ̀ ó lè fi ìṣàwà ó lè fi ìṣeré ó lè fi ìṣàwẹ̀wà ẹlòmíì tó bá jẹ́ fún wọn padà wá ìjọba tó ń yẹ padà wá àti tẹ́lẹ̀ mi bọ́ọ̀lù máa ní ìlú ní ẹ̀wà ẹ̀wà tó ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ti padà wá. nínú rọ̀mọ̀dá ẹni tó bá rí lóbi dé ìbẹ́ ṣé yóò tún dáàbò ní àbí yóò gbé mi. wọ́n gbà kó san àwọn fáwọn ẹ̀sán ẹ̀gbọ́n mọ̀ kẹ́kẹ́ wọn ní sábà máa máa gbé òkúta ní wọn ti gbé kìí ṣe oúnjẹ àwọn èèyàn máa já nítorí bẹ́ẹ̀ ẹni tí ó bá tẹ oúnjẹ padà sẹ́nu kò lẹ́tọ̀ọ́ àti máa gbé ní e padà yóò tún dáná kódà bí ẹ̀ bá dání ẹ̀rọ bá wà lórí ahọ́n rẹ̀ ó tún dáná èèyàn kọ̀ ní ẹ̀rọ dáná ẹ̀rọ tó ara jáde èèyàn wípé èèyàn ó tún dáná yàtọ̀ sí tọ́jú ẹgbẹ́ bàdánà rẹ̀ nínú àwọn oníṣẹ́ máa jáde iná wa máa máa ta pẹ̀lẹ́pẹ̀ jáde tí ó pọ̀ sórí ọ̀nà láti wá gbé wọn kò lẹ́tọ̀ nígbà tí bí a ta pẹ̀lẹ́pẹ̀ jáde ká tó jáde àmọ́ tó ẹnu lẹ́nu pé máa dà máa ẹnu ni ọlọ́run dà kó máa fẹ́ṣẹ̀ ẹnu ni òun ni pé àìmọ́ ló jẹ wá jẹ yóò máa jẹ́ kí tó máa kan yóò sì máa jẹ́ kó máa rùn díẹ̀ díẹ̀ eléyìí àbíkẹ́ máa gbẹ kò sí tó fún mi pé ẹ̀hún gbé ìlú tọ́ kí wọn máa ń jẹ owó ẹjì pẹ̀lú mi àlùlá wọn máa ń mọ apọn ìtọ ìlà ìdọgbọn dáhùn ìlú kí wọn bá ti máa ti pẹ ìdọgbọn máa dáhùn ìlú èyí wọn máa dìdú ládàá rẹ kódà tó bá ń mọ àwọn ọmọ rẹ pé ẹgbẹ́ ìwú mi nà òun náà ti mọ pé ìtẹ́sán tó ń ṣe bẹ́ẹ̀ ni pé àṣẹ gbogbo omi tó tutù lẹ́nu yóò máa fa kíkó máa pọ̀ lẹ́nu ọmọ torí tọ́lọ̀ ń dátọ̀ fún mi pé kéde tó àwọn bá ti mọ̀ fóun tí ìtùkà kan bá ètò wà láti tó ẹ̀lẹ́ tó kéde tá a bá ti fi dandan lẹ́nu bá ọ̀nàjọ́rì ni tó wà láti rí àti pẹ̀lú àwọn kan yìí kó lè ṣe déédéé tí ó ṣe àlàáfíà fún wa nínú ọkọ̀ wa tí a bá tí wọ́n máa ń gbé nǹkan sẹ́nu tí tó fi máa pàdé rẹ̀ ẹni ò àti gbé nǹkan yẹn yóò tù ú jáde ọ̀lẹ́yìn بينهما سواء الماشي أو الأم الماشي فلو حديث كان من من استقاء من ذرأه طيب فلا قضاء عليه أي شيء بباب أسيطانه ومن, ومن استقاء عمدا يعني فما نبي فعليه القضاء يوم السنة أو يقبل والله أعلم حكمة بين قوم من يعني لأن بعض المجاوي يقول سنسيسك òun ni láti máa sọ wáfà wá láti máa bẹ́rù bàbá káfíńtì máa mọ̀ pé òfin náà kò ṣe é ṣeré máa lọ jẹ́ pípé yàtọ̀ sí ìsúnmọ́ òde kò sí àti ìgbàgbẹ́rì kan tí ń sọ pé òun gba ṣètì àwọn kọ́nà kò sọ àwọn ìṣáájú lẹ́sàn yìí wọ́n mú ìgbé ìgbà ìjà ọ̀rọ̀ kan sísan àwọn ọgbọ́n ọdún kò tán rẹ̀ nítorí ìmáàmù aláwọ̀ ọlọ́run kálá rẹ̀ òun ni wọ́n fi máa fi ilé oúnjẹ rúbà wá pé ẹni bá máa ń já ọ̀rọ̀ kan yóò gba sixty tuntun ibẹ̀ ìfanfàlì máa wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni náà pápá ju àwọn àràbíyà lórí pé sẹ́ni àbá máa sọ bí ìṣẹ̀lẹ̀ ìdí yóò sàn padà tàbí yóò sàn sixty wọ́n ní lọ́dọ̀ àwọn àràbíyà wọ́n bá pé yóò sàn sixty torí wípé ìtàlọ́ pàtàkì ni máa jáwèé ìsúnmọ́bìnrin wà lẹ́yìn àlùkẹ́yà máa wá ní ibi ìsúnmọ́bìnrin òun náà ní dídá àlùkẹ́yà máa rí nígbà tí ó fàkọ̀ jáde ní ara rẹ̀ wọlé nàbí sọ pé ọlọ́run máa sọ pé ó ń lo àbí ẹgbẹ́ wẹlú mi táwọn kan fà á nà mú wàṣà ọba mú wàṣà wáta òye àjì ẹwẹlú mi o ó fún oúnjẹ rẹ lẹ ó fún omi mu rẹ lẹ ó tún wá sí adùn ara rẹ lẹ sórí tèmi àwọn agbóró kìí àṣìlẹ pé tó bá ti bá ti rí pé adùn ara nìyẹn fi máa sọ sí ẹni bá ti mọ̀ ẹ́ máa pa àwọn adùn náà jáde bẹ́ẹ̀ ìwé ẹgbẹ́ ọmọ sàn síkì àtúntìyàsẹ̀ máa fárẹ̀ lò àbọ̀jú ìdígbé ìtàn ẹni sọ pé ẹni máa súnmọ́ bẹ́ẹ̀ nìkan náà ni wọ́n san sixty àwọn kò lẹ́tọ̀ kí ẹ̀ka kan fọwọ́ ráàlì àwẹ̀ àdúgbò fọwọ́ jẹun tẹ òfin mu ọlọ́run àárẹ̀. Àwọn ọmọ ilé ìgbésí ti di àwọn ọdún márùn-ún ọkùnrin tí wọ́n tí wọ́n lè kọ́. tó ẹni táwọn ń bí ìdè àti kò máa sùn lọ sí kò àti dúró. Sọ́dọ̀ tó sára lọ sọ̀rọ̀ ìlà lórí ti ṣèjọ́ ẹ̀. Ilé ìtura tó gbajúmọ̀ látọ̀dọ̀ ọ̀gbìn tó lágbọ̀ọ́yé tọ́lọ̀ ọ̀gbìn tó lágbọ̀ọ́yé. Ajá àbá àbí ìjà ìwọ̀n àgbà náà ó ti pọ̀ ní ṣèjọ́ ẹ̀ ọlọ́run kò tún tún wọn ṣe. bàbá ó ti gbé mọ́sálà yìí ó ní pé àwọn tí wọ́n máa ń sọ pé ẹ̀rẹ́ ṣe wọ́n wà lábẹ́ wípé ìṣọ̀ṣọ́ ni pé mọ̀tálẹ́lá ò ṣàárọ̀ pẹ̀lú ọgbẹ́ mọ̀ ẹni bá ti ní wọn kó ṣàpọ̀lẹ́ rẹ̀ àwọn ṣàpọ̀lẹ́ wọn lọ́wọ́ yẹn náà nítorí àmọ́ ìlú tí àwọn ìgbẹ́ kí ẹ̀ ọdún kan lójijì ọdún méjì àwọn ọmọ ara yìí máa tún wọn ṣe òun wọn máa tún ṣe bẹ́ẹ̀ ẹlọ́dà kọ̀ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ò ní pé tẹ̀síwìrù ẹ̀rẹ̀kọ́ yìí máa fara jọ wọn kéèké àwọn tí wọ́n ní kéèké lọ́nà wo gbogbo aláma wọn lásà fẹ́ràn wọ́n ní àkídà pẹ̀lú dẹ́tọ̀ bẹ́ẹ̀ bá máa bẹ́ẹ̀ bá tẹ̀ máa wọn ní àwọn ẹlẹ́kọ̀ọ́ nílé ẹ̀ máa wọn tẹ̀lé wọn wọ́n fi ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ̀rẹ̀ wá ní pé ìmọ̀ọ́mọ̀ sì ló ti sórí ìlú torí pé wọ́n máa lọ́ọ̀kì ọmọ nílé lọ́ọ̀kì wípé káwọn máa láyé tù wọn kọ́ wọn sílẹ̀ lẹ́yìn torí tó tẹ̀wọ̀n òní pé má pẹ́jẹ́ wípé ṣẹ̀dá kùn bẹ́ẹ̀ ó ti hàn sí wa wípé kí òun máa ṣọ̀ṣọ́ irun rẹ̀ kó máa tún sí gbogbo gbà èyí máa mú ládàá káàmì kan bá aṣọ ọ̀dọ̀ wà á ní tó wá gbọ́ nílé kí aṣọ rẹ̀ nígbà kí ló tọ̀ sí kò é tún aṣọ kò tún ara rẹ̀ sí. àtẹ́bí wọn fi lórí kíkúrú bí wọ́n ní ọkọ̀ ọmọ èyí ayé òun kò ráyè lòun ó sọ lọ́wọ́ wá pé àkíyèsí pé káwọn ọkùnrin wọn lákòólé kan lórí àwọn ẹ̀yà wọn. ṣe gbọ́dọ̀ ní àdéhùn ní pé àwọn èèyàn máa ń ṣe bàjẹ́ ààrẹ tó mọ̀ sí kófíìsì náà báwọn èèyàn wọ́n mọ̀ sí tapa ní ẹgbẹ́ ààrẹ tó mọ̀ sí ṣe wọ́n fi kíkà ayé owó tó mọ̀ sí ṣe wọ́n sì mọ̀ tó gbogbo gbà kí lóbìnrin mọ̀ obìnrin tí ó máa rí ládàá ní irun rẹ̀ tí ó máa fi fún ọkọ rẹ̀ mú kí ló ní wọn tó wọn rẹ̀ ní gbogbo gbà yìí. jẹ́ pé gbogbo bí wọ́n tún ṣe ló máa rí ládàá tí ó tó ní wọn tó wọn rẹ̀ sí. èyí tó pọ̀ jù nínú tí ń bá wa lásìkò ìṣẹ̀lẹ̀ pé ní tí ò yẹ ká náà dá wọn. obìnrin pọ̀ dẹ̀dẹ̀ rẹ̀ lẹ́kọ́ ló ń ṣe dáwà wọn dáwà. yóò lọ́ ọlọ́pẹ̀lẹ̀ sàkáàkì ọ̀pẹ̀lẹ̀ àtẹ̀lẹ̀ sàkáàkì wọ́n kọ́ mọ̀ sí ìwòye ìdìbò náà lọ́lọ́sùn ó ti wájú kúrò ní ó àìtẹ̀lé jẹ́ ká kúrò níbi tó yẹ kí a dùn sí tó gbọ́gbìn ọ̀dọ̀ tó lẹ́ni tí ó máa tọ́jú ara rẹ̀ ní gbogbo ìgbà ní ilé ní àlásọ̀sọ́ ẹni tó tó lé wọn bóra ti mọ̀ ẹni sẹ̀láṣì ó láwọn láyọ̀ lọ́dọ̀ rẹ̀ ní gbogbo wọn tó wọ́n sí dáadáa irú àwọn àkídà àwọn bọ́ọ̀ lọ fi dúpẹ́ gbogbo wọn àwọn tán fi bá wọn òun ni wọ́n ti tán fi máa ṣe dáadáa wọn wọ́n sì lábẹ́ ọ̀gá wọn ẹni bá dé jàmbá ẹ̀ka wọ́n ló ṣàdánwò fún olùdó àbá gbogbo kìíní nínú àwọn fìtínà jámánù yìí ọ̀pọ̀lọpọ̀ títà ní ṣe kọ́lẹ̀ bẹ́ẹ̀rẹ̀ ògbé ti ń ṣe ẹ̀rọ àwọn afá tó ń ṣe fáńtà pé tó ń ṣe lọ pẹ̀ fún lọ́ọ̀rì bẹ́ẹ̀ bá máa dàn àwọn afá pé yàtọ̀ nínú àwọn kàtà àlè máa sọ pa àwọn ọmọdé ẹgbẹ́ wọn táwọn tẹ̀lé ẹ̀mà dada náà ni ìkàkà náà náà ni tó ọlọ́mọba ti sọ pé alábi sọ̀rọ̀ sọ́lá wọn sọ pé màtá sábà àtúntò ní ọ̀hún àbí tó pẹ̀lú ọ̀kẹ́ ẹ̀fọ́ òkè ẹ̀mọ́ sábà bẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìgbẹ̀ta lágbára kan ṣe ọlọ́wọ́ àmàlàwájà ti wà èyí ò ní káwó èwo ló sọ̀kì ọlọ́wọ́ àgbàkọ́lọ́ ọgbẹ́ kì í fún lówó nìkọ́ ilé lójú ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ ni kí ni àdìgbò wáyé ó ní nùsọ́wé mùsùlùmí àná àmà fún ọmọ akékèké láwẹ̀ gbà láwọn ọmọ náà ti lẹ́gbàá wọn ọmọ méjì àgbọ̀ ọmọ tó lẹ́gbàá àwọn tó mẹ́rin wọn lè lọ́ọ́ yàgbà àmàdáríyà náà bàbá wa ti máa ṣe fún wọn kò sí nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ pé wọ́n ti ń ṣe kókòrò ọmọ síbi ìjọsìn. ó ní táwọn bá pọ̀ ọmọ ẹ̀ láwẹ̀ gbà tó bá ti fẹ́ máa wá sunkún àwọn àfún wọn ní ìtàn ṣeré ó máa kọ́ kàn wọ́n ṣeré wọ́n wà gbàgbé láti kàn ṣe lórí ìlú. àṣekú báwọn náà rí pé níta nǹkan wọn ò lè padà rò lọ́jọ́ ọ̀la àwọn tí ó ti ń sojú kòkòrò rẹ̀ àbọ̀ fún ara rẹ̀ ti mú un lágbèmọ̀ sílẹ̀ yóò mọ̀ sílẹ̀ tí ó mọ̀ lò ó. àti àbá ti wá rí pé ó rọ̀ ọlọ́run ó sì jẹ́ gbà ìmọ̀ títú padà àti kí ìmọ̀ wòláwò tó ọmọ tí ò tí ì mú lára ọmọ tí kì í fi wá lẹ́wọ̀n tí ò bá wòláwò tó ìsìláàmù pọ̀ àṣé ìmọ̀ kọ́ mọ lẹ́kọ̀ọ́ pé èèyàn máa ń tọ́jú ẹ̀wọ̀n èèyàn náà ni ẹni tó tó pẹ̀ ní káàbọ̀ pé kò tí ì sọ̀rọ̀ àyàn fún un. ọmọ tó gbé fún ara rẹ̀ ló kù pé èèyàn máa wọ sọ́ọ̀tù yìí fún ó ṣe ló máa sọ́kọ̀ máa sọ́dáná ó ní mọ́rù ọ̀dádàkùn bí sọ́dákùn àbúdá sábà sílé ẹ̀dá ọmọ yóò máa kírun lọ́wọ́ ọdún méje àti bẹ́ẹ̀ náà láti lè máa pa wọ́n nípa àwọn ẹ̀ka àjọṣin bíi náà wọ́n ti kọ́kọ́ máa lè fi máa lọ yálò ìbọ́ọ̀lù káwọn máa fáyọ̀ ìyá lè máa sọ ọmọ wọn. òpin fún ká máa ń ṣe bàlágà ó ti lẹ́tọ̀ kan kan máa lò ó. àwọn onímọ̀ sọ pé àṣìjá tàbílù jẹ̀mílà ṣe ìjà kò fi ògbó ojú bọ ara rẹ̀ ìfúnni lọ́kàn balẹ̀ nípa ẹni tó rẹwà ni. nínú nílẹ̀ tó kó kó ṣe lọ́wọ́ àmọ́ àwọn èèyàn ó bá ṣe jìnnà. òwò àkùnrin lọ ṣùgbọ́n àwọn èèyàn ó wà lọ. ògbó mi jìnnà bá àwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn èèyàn kò fi jìnnà bá tó àmúṣùdá tàbílù jẹ̀mìlá ibi táyé ti dàlú ní tẹ́ bá ní sáwọn obìnrin ṣe èèyàn mọ̀ pé kò sẹ́ni tó tẹ̀lé oṣù lọ́wọ́ tí ò ní ṣe torí bẹ́ẹ̀ àwọn tí wọ́n fi ìjáàbù ṣe inú fọ́ọ̀mù àbí tí wọ́n fi ṣe nǹkan mi àbí tí wọ́n dábò ilẹ̀ tí wọ́n fi ń lò àbí tí wọ́n tó tó ti bá òjò kan lò àwọn àti ìbára wọn bẹ́ẹ̀ kí wọ́n ti pọ̀ láàrin wa káwọn yẹn kan lò so àwọn ètò ìjẹ́lẹ́ lọ́wọ́ àwọn tó ń tọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àti ìrànlọ́ lórí ìtẹ̀lẹ́tọ̀ náà mọ̀lẹ́nu lọ́wọ́ àbẹ̀mọ̀ sọ pé kì í sọ̀rọ̀ yẹn fún ọmọ mi ọlọ́run rẹ̀. ẹni tí ó lẹ́nu àti ìkan bọ̀ iṣẹ́ rẹ̀ ò gbálá ìbẹ́rẹ̀ iṣẹ́ lọ́tà rẹ̀ àti iṣẹ́ tó ń ṣe ọ̀sán ló fẹ́ fi wá jíjẹ ní fáwọn àrẹ ọ̀ ní alẹ́ mọ́jú onígbàláyà àti ìdí ẹni ara rẹ̀ pé kí ni nǹkan tí irú ẹni bẹ́ẹ̀ ń lè ṣe. àlejò wọn mọ dáṣà wọn ní ìdí kọ́mà ń gbòòrò àlejò wọn ní oríṣiríṣi ṣá wọn ní ìdí kọ́mà ń gbòòrò ìdíkà pàlà mẹ́ta rọ̀ wọn ní bíbá bíi wọn láyé búrọ́kù jù lóhùn láyé búrọ́kù kò lóhùn ìta àbálẹ́rí gbogbo ẹ̀sìn kan máa ṣàlàyé máa ṣe kankan bẹ́ẹ̀ tó torí pé ẹ̀lọ́ kù fi màṣáájú ìtúkiri tún bẹ́ẹ̀ nínú àkọ́kọ́ rẹ̀ lọ́gbàgbà nínú ọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní láti rẹ̀ mọ́júmọ́ ó lẹ́sọ̀ púpọ̀ èèyàn ní láti fi tẹ́lá bóyá ó dé dókítà gbé sọ́ọ̀rù rẹ̀ òun náà wáyé máa ṣáṣì ó kí máa kúrò báyìí yóò mú jọ sí sílẹ̀ òfin máa ní yóò ṣe jù láwà yóò ṣe àgbá ó ṣe kò sí pé wọ́n á dé pẹ̀lú wa ní ah, máàtì náà gba ní ìgbà kan máàtì òní tún á gbé fáwọn ti ṣẹlẹ̀ wa pé ẹnìkan bá ní láti ń pa àdìdá mi nígbà mi àwọn tó wà ní mọ́ta wọ̀nyí ìdí náà ta ọkàn wọn ti òní tún á gbé wàhálà àbáwọn wá ti jẹ́ pé máa ń kó ojú kò lé rẹ̀ àwọn tó wá ti gbé bóun náà sáré ṣe ṣe àsìkò ó sáré ṣiṣẹ́ náà ó dá pípọ̀ tó wá sì tún ṣe dàárọ̀ ó sì ti bá fi ṣẹ̀rẹ̀ lọ eléyìí yóò máa wá lábẹ́ ìdí kan máa ń kó ẹ̀la sọ́nà tó ṣe. Ìdájọ́ ẹni tí ó kúrò ní ọ̀sán.

àbíyàwó níyàwó. ìfojúlẹ̀ náà òṣèlú ọ̀nà ó lè ní máa ṣe lórí pọ̀ ọlọ́ọ̀bà kó wọ́n fi àjọ wa ó sì fi àwọn ẹ̀kọ́ sọ àmì àmì ìfojúlẹ̀ náà ọ̀nà ọ̀nà nígbà tí ọ̀pọ̀lẹ́sọ̀ sọ̀rọ̀ lálẹ́ àná. àwọn ọmọ tí mà nípa ẹni tí ń gbá òtún ìjọba owó tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a fi apẹ̀lẹ̀ kan ní kó yóò wà rí pẹ̀lẹ́ tí ń gbà ọ̀dí tó ń ṣe ìdìnnà eléyìí kò tẹ̀ wulẹ̀ ní àwẹ̀ àfúlá. lóòótọ́ àwọn olùmọ̀ sọ pé ọ̀tọ̀ nídájọ́ àwẹ̀ ọ̀tọ̀ nídájọ́ ìdìnnà àmọ́ lásìkò yìí àìsí láwùjọ ṣẹ̀lẹ̀ á ìrìn tí ì ṣe ọkọ àbí tí ì ṣe adélébọ̀ wọ́n mọ̀ jẹ̀gbẹ́lá ẹ̀mọ́ kò ṣe lè tó kí ni tí ó máa wá nílẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ó súnmọ́ ìyàwó rẹ̀ tí ó máa wá gba àwẹ̀ sísè torí pé kò sínú sẹ́lẹ̀ alátẹ́lẹ̀ tí wọ́n fún aláì láti máa ṣe ìrìnà tó kò lè fi ìgbàgbé rẹ̀ ẹni tí ó kàyọ̀ náà ni pé kó ń fún ara rẹ̀ ó ṣe tán wà sọ́dọ̀ lọ́ọ̀dà ó bá àwọn sísè rẹ̀ ní ìtúbà pé òun súnmọ́ lọ́ọ̀dà amẹ́ríkà kan ò fún ewu ìdájọ́ torí pé ìdájọ́ tí fẹ́ fẹ́ tó súnmọ́ tí ó gbà wẹ̀ ẹni tó bí àwọn òbí ìdájọ́ tí fẹ́ fún ìdájọ́ àwọn sọ́nà ni pé akérèkọ́ ní kúnlẹ̀ ló kó pa kúnlẹ̀ ló kó pa ó sì tọ́tọ̀ ní kún fún lára àwọn jẹ́ àwọn olùkọ́ nínú sọ̀tàn táwọn àlàyé àwọn alùpàtàlà ìwé òun fún ara rẹ̀ gbé alẹ́ lọ sí mọ́ṣáláṣí náà ó sì sọ fún tó kí ó tù bá ọ̀dọ̀ wọn mọ̀. Ètò náà àná tó bá yẹ pé ó ṣe ń ṣàṣìṣe ìpín tó ti bá sábà. Àná mi ni ìṣẹ́lẹ̀ kò hálẹ̀ ìfọ̀rọ̀wọ́ káwọn wa lọ sí ìyẹn ìrìn àjò. Tọmọ náà fà kéé ẹni bá wá kó sínú rẹ̀ tàbí ẹ̀sẹ̀ tèmi sì pè é náà. Ó yà fi aṣọ òbúra àbọ̀ náà bá ìtúbọ̀ náà bá kó fi bóra. Ó tún bá sọ́dọ̀ náà bá Ó ti pọ̀lọ́pọ̀lọpọ̀ lè wá sí ọlọ́run fúrẹ́jì àwọn sáà ní náà wọlé pé àwọn èèyàn náà náà wọ́n ṣe é ẹ̀rọ àmì ẹ̀dá gbà ọ̀dọ̀ lóde náà ti ṣe ìyàwó yàwó náà ti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wáyé ìwọ́n náà bá ṣe rẹ̀ afàtòmínúnà lè bá àwọn ìdá ọ̀gá kòró náà lè bá wọn láwọn gbà rẹ̀ pọ̀ jù bá kí ọ̀pá bẹ́ẹ̀ náà kò gbà wọlé nígbà tó kàn án ọ̀nà látara àwọn ètò ìlú wọn bá wà lẹ́nu yóò kàn máa bá wà lọ ọ̀la kò méjì lè pa àwọn ọ̀la tó náà yóò kàn máa bá wà lọ ọ̀la ọ̀rẹ́ olórí òṣùwọ̀n àwọn èébì fún wa òun kàn máa bá wà lọ ọ̀la وصلى الله على محمد نبيه وعلى اله